Allah khair wa sheik. Jazakallah khair. Nínú àwọn ìbéèrè tó tún wà ní ìbéèrè ṣe bẹ̀rẹ̀. Wọ́n ní àwọn ṣe sọ̀lá ní kan ní kan pẹ̀lú wọ́n ní àkọ́kọ́ náà jẹ̀mọ́ ti ọkọ́ bó fáwọn. Bàtà àwọn sára wọ mọ́sálásí àwọn abá ẹnìkan ń dá sọ̀lá ní Wọ́n ní àwọn bá jọyìn ẹni tá à ń sọ yìí pé káwọn jọ kí ni àwọn gbà wọ́n ní ẹgbẹ̀ẹ́nu rákà tó ti bọ́ fáwọn bẹ́ẹ̀ rákà méjì àwọn wá dìde láti pé rákà méjì nígbà tí tọ̀hún ti sálámọ̀ ibi táwọn tí wọ́n ń pé rákà méjì tó bọ́ fáwọn ẹni ń bá tún dìde wọ́n bá bá wọn wọ́n bá tún dó dà wọ́n bẹ̀rẹ̀ wọ́n bá tún bá wọn sí jẹ̀mọ́ mẹ́rin lọ bàtà wọn sáwọn sálámọ̀ àwọn kó dìde ọ padà pé rákà wọn náà pé mẹ́rin padà àwọn wá di tébù ló jẹ́ wọ́n wá ní ni òun kí kì ni òun kí ni wọ́n táwọn fi ń kí ásí ìgbà tó ń wáyé pé wọ́n ń kí ásí tí wọn àwọn fẹ́ kan wá jẹ́ ìwọ̀n pé kó wọn náà fi ilé wọn náà sọ pé ẹni tó kọ́ dé. ìmáàmù ló kí zúrì. òun kọ́kọ́ ń kí zúrì. ètò wa dé sí kí ásí. lásìkò ásí. lásìkò ásí. lórí ìrùn kan ó kọjá ìmáàmù hmm. ó ti padà jẹ́ màmú màmúmù lórí irun kan ọwọ́ jẹ́ màmúmù ó ti jẹ́ ìmọ̀mù àríyàwó rẹ̀ ọ̀pọ̀ ìrọ̀lá masala yìí náà wọ́n ń pè ní masala almasbuk masala tó almasbuk fi ẹni tí òun wà lẹ́yìn àwòrán táwọn olùmọ̀ máa mú wa òun náà nìyí ẹnìkan wà lẹ́yìn imam ìṣòlátò lẹ́yìnṣà ọwọ́ abáraka méjì òun á dìde ń pé raka méjì rẹ̀ tó sẹ́kù bẹ́ẹ̀ nìkan ṣe dé bóun sì tún jọyìn rẹ̀ òun náà bá tún jọyìn ẹni tó jọyìn jama jama ẹni tó wọlé òun kàrí fẹ́ nìyí ẹgbẹ́rún ẹ̀ máa ń ṣẹlẹ̀ òun ti ń kí jàmá òun náà ń kí jàmá ni jàmá tó ṣe kí tẹ́lẹ̀ káàna màmúmà ni káàna òun gẹ́gẹ́ tẹ́lẹ̀ ìjọ màmúmù ni gbàtẹ́ni tí ó jọ tó dé ó zùn di ìmáàmù fi sọ̀lá ti wà níjà níbi sọ̀lá ẹ̀yọ̀ kan náà iṣẹ́ ìrẹ̀ kí ń pé ó ti jẹ́ màmúmù tẹ́lẹ̀ ó ti di ìmáàmù eré iná máa ń pè ní ìlú. صلاة المسبوق أو إمامة المسبوق إمام ẹni tí wọ́n ti gba wájú ẹ tẹ́lẹ̀ láti ṣe ìmáàmù lórí sọlá àtàwọn náà ti di ìmáàmù mọsálà yìí ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ tó ṣíwájú alikọlẹtọ kéèyàn jẹ ìmáàmù ó jẹ màmú ẹni tó wà lẹ́yìn ìmáàmù tẹ́lẹ̀ ó tún wá di ìmáàmù lẹ́sẹ̀ kan náà ìmáàmù tó ìmọ̀ sùpò òun ni mọ́sálà yìí ṣùgbọ́n jama'a tún mi lẹ́nu àtúntè ààyè ẹ̀rí kalẹ̀ sọ pé ìmáàmù rẹ̀ kò kọ̀rẹ́tì ó jẹ́ ìmáàmù ó jẹ́ màmúùmù tẹ́lẹ̀ ó wà lẹ́yìn ìmáàmù tẹ́lẹ̀ ìgbà tó ti dìde tí ìmáàmù ti sálámà yẹn ó ti wà mọ̀ fásitì àmì ìjàmà òsì ìjàmà yìí kò lọ́rùn rẹ̀ so kí ló lè jẹ́ kó kọjú kó má lè jẹ́ ìmáàmù fún ẹlòmíì قال العلامة ابن باز عليه رحمة الله والصواب òun ni pé yàjúzù ìmáàmàtí àwọn yàjúzù ìmáàmàtí almasbo òun náà lè ṣe ìmáàmù fẹ́lòmíì ṣùgbọ́n táwọn fuqaha tó sọ tán síwájú tí wọ́n rí ni pé wọ́n ní ìka yẹn yóò padà máa di chain eré ìtún sálámà òmìnira tó gbé òfin lédè yìí òun ló ṣe fún mi òun ló tún jọ yẹn eré ìtún gbé yóò máa di àbújá ìjọkú ìmáàmà eré ìmáàmù fẹlẹ yìí eré ìtún ìmáàmù fẹlẹ yìí nínú àwọn àwòrán tó lè bí òun ni àwòrán tó sọ yìí èèyàn méjì ẹnìkan kí ó lórí nínú àníyàn tiẹ̀ ń ké hóhó ẹnìkan lásìkò áàsì ẹnìkan wọlé òun rò pásítọ̀ ní kí ó jọyìn rẹ̀ ó ti kí rákà méjì tẹ́lẹ̀ bàtó sálámà rákà mẹ́rin tiẹ̀ ó ti kí méjì tẹ́lẹ̀ yìí ẹnìkan yìí dìde ẹgbẹ́ jẹ́ màmú òun fẹ́ kí méjì lẹ́yìn kan tó jọyìn rẹ̀ padà dìde wọn náà tún máa di kíní ẹ̀ wá di kí ló dì wọn lórí sọlá kan àwọn méjì jẹ́ ìmáàmù àwọn méjì tó jẹ́ jàmá so àwòrán yìí níwòye al-muhaqqiqin ìṣẹ̀yìn tó burú lẹ̀ torí pé kí ni kò sí nǹkan kan tá a lè fi bí dànù wípé alimama imama imamu yìí ó kò látẹ̀sẹ̀ kò sí nǹkan kan tá a fi bí dànù pé jàmá yẹn ṣùgbọ́n àwọn àwọn fòkọ̀ àwùjọ òun àwọn ti wòye pé inú yọ padà máa di alihawo báàdì alihawo yọ kàn máa di pé wọ yàmú ọmọ wa di ìchain wọn náà tún ti máa mú díẹ̀ èmi náà tún ti díẹ̀ kankan so èyí tó dáa jù ọlẹ ẹlẹmọ àyìnbá mọ kí máa yẹ bàá irú sọlá tó ṣe pé ẹni tí ó jọyìn lẹ́yìn ó ti di ó ti di kí ni ó ti di ìmáàmù lákọ̀ọ́kọ́ ẹni tó tún wá di màmúmù lẹ́yìn rẹ̀ ó tún wá fẹ́ sọ di ìmáàmù níbi sọ́lá wà níta èyí tó súnmọ́ ni pé kúrú jàmínà lọ́la kó má wulẹ̀ jọyìn rẹ̀ mọ́ tó bá ní sùúrù kó jọyìn ẹlòmíì tó bá dé bí kó jẹ́ pé ìrún ẹyọkan yìí náà ni wọ́n rò déètì wọ́n di ìjàmáà méjì tí wọ́n ti di ìmáàmù méjì lórí ẹ̀ هذا الذي يذهب والعلم عند الله bẹ́ẹ̀ bá ṣe sọ gbogbo àwọn mọ́sáìlì àwọn olùmọ̀ wọ́n kàn ní àwọn ọ̀wáyò ẹ̀míyá àwọn pírísípù èèmọ̀ tí wọ́n fi yanjú ẹ̀ òun ló fà tí yẹn sọ pé tí yẹn bá sọ pé jama yóò kọrẹ́ẹ̀tì jama yóò lálàáfíà ìyẹn gbọ́dọ̀ ní nǹkan tí yẹn ó bára lé gẹ́gẹ́ bí ẹ̀ so ẹ̀rí ni àwọn olùmọ̀ al-muhaqqiqin ìbáwí al-mu'asiri. كما تسمع العلامة ابن عثيمين هذا قول قول فيما فيما تذكر إذا ما تدعى أبو هذه إمامة المسبوق يتفش وستبرون به تريد أعلم كتان قال في ديدان الله تعالى على سيبوا يمتكنوا بإذن الله تصح صلاتهم متجبي تدعني òun tí ẹni alákọ̀ọ́kọ́ tó jẹ́ ìmọ̀mù yẹn ó ṣe sùúrù tí ó bá wá jàmọ́ ẹ̀ ní èkì tí ó bá ti rí jàmọ́ àkókò tó dáa kí ìfẹ̀rọ̀ ọ̀jà ìṣàlọ̀ ọ̀nà ọ̀bá rí àníyàn rẹ̀ ó lọ́ọ̀ fún aláàdá wa. ìrọ́kùnrin ọkọ̀ ṣe pẹ̀lú ẹni tí ọkọ̀ jẹ́ ìmọ̀mù alákọ̀ọ́kọ́ tó kí zùmù lákẹ̀bá àfikún fún wọn nípa rí pé à ń dìlé ìhun sòtò ẹlòmíì kan máa mú pé wọ́n ti ní kò burú kò burú ká lè máa burú tó wọlé bóyá kẹta ló di lọ́wọ́ àbúrò nǹkan nìkan di lọ́wọ́ ẹni tó ní di wọ́n kan àti sọ wọn sáré gbogbo ọgbà náà pàṣẹ ìṣèlú lórí yẹn kò lẹ́tọ̀ ìnà sọ̀lá dáká ní káàrẹ̀ lómi iná tó ti àbá mọ̀ òkúta àti pé nǹkan yẹn ìṣẹ̀ǹkẹ́ tó wà gbé yẹn pé eh, irú mọ́sálẹ̀ eléyìí kò sí kò sínú àwọn sáyẹ́lì tó lè máa líbi yẹn irú àwọn irú nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan tó ṣe sábà ẹlòmíràn olóhùn orí rí náà. sẹ́kọ̀ọ́ wá kì í ṣe nǹkan tí máa sábà kọ́ mọ́ ṣùgbọ́n ìdílé irun eléyìí ẹ̀ṣẹ̀ ńláńlá ni àmúdà kí ni ẹ̀ka sọ pé ń dìyàn lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n àwòrán yìí bá ṣẹlẹ̀ ló ń tọ̀ wọ́n ṣèṣì sùn lọ irú àwọn ẹ̀skíìlì tó lágbára abúgbàgbé rògbòn ti ké rúù ẹlòmínú ìṣàlọ́ aláṣẹ fún ma jáde olùbárìn ìdìgbò nìkan òun máa rojọ́ lọ òun ti ké rúù rèé wọn ò lè lọ mọ́sáàtì wọn máa gbé wọn ní kọmíṣà kan àti kọmíṣà wọn wá pé àṣírí ìrọba ọkàlẹ rántí à fún mo ké lórí sún ò ké lórí wọn wọn padà sí wọn sàlọ aláma ni wọn máa yìí síbi kọlù láti gba àwọn lòun máa ti jáde láti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ṣe pé gbàgbé ni gbogbo eléyìí torí pé ètò ìrìnlẹ̀ tó lékè nínú ọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fi ọ̀kan nínú àwọn kàtìmọ́ra ń rárẹ̀ lásìkò tó wá ń kì í nígbà náà tí ò ní ẹsíkìlì ọgbọ́dọ̀ má kì í olúwa oṣù nígbà lọ́wọ́ ẹ̀ látòkò balùdàbò àsọ̀là ayé tìrìkà sọ̀là wọn nígbà ọ̀run yẹn lọ́wọ́ ẹ̀ tètè wọlé àyìnwá ìgbà náà.